mo bẹ̀rẹ̀ lórúkọ ìláyé àláwùrà ọba alẹ́nimáṣáré ọba ni lórí àṣàyàn ètò wa ètò yín ètò bó ṣe ń lọ ètò tó wálẹ̀ tó rinlẹ̀ tó kilẹ̀ tó ta lẹ́nu yẹ́rìyẹ́rì èmi lólóòtú ètò bó ṣe ń lórúkọ mi fìgbà kan yí padà èmi ní comrade abdulhakeem mutiu adéjùmọ̀ àjẹṣẹ́kù ààrẹ máyégún apèdè sun ajípèdè oníkọ́ńbọ́kì èdè apèdè tó pèrègede fẹ́lẹ́dẹ̀ kéde eléyìí lédè tó bẹ́ẹ̀ gẹ́ ẹ̀gbà ni mí ẹ̀gbà lé mi èmi rẹ̀ ọmọ ajíbọ́dù ọmọ ẹnìjogún ọ̀la ọmọ àbàtàbùtú ọlọ́rọ̀ ọmọ àǹgbọ́n ó kọ́ máa tirẹ̀ sàbẹ́ ewé ògòǹgò náà ẹ̀gbọ́n ó kọ́ máa tirẹ̀ sàbẹ́ àkìtàn olúmọ náà ẹ̀gbọ́n ó kọ́ máa tirẹ̀ sàbẹ́ àpáta nítorí ogun èmi rẹ̀ ọmọ ajógbẹ́ ẹrú máma jógbẹ́ ẹ̀kọ́ nítorí wípé ẹrú ní sìn ni ẹ̀kọ́ kì í sìn nìyàn àkòrí tí mo mú wá fún yín lénìí ó dá lé lórí ìjọba aṣíwájú àti àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí aṣíwájú ti gbé àwọn èyí tó dáa ń bẹ a ó sọ fáráyé bẹ́ẹ̀ láàyìn ààrẹ aṣíwájú àwọn èyí tó kù díẹ̀ káàtó ó di dandan ká pe àkíyèsí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Àkànbí Tinubu ní àkọ́kọ́ náà a kí ààrẹ aṣíwájú fún ìgbésẹ̀ tí wọ́n gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí òmìnira local government tí a mọ̀ sí local government autonomy léyìí tó máa fún local government láǹfààní láti máa gba owó tààrà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ láì ní í ṣe pẹ̀lú wípé owó náà yóò máa tọ̀dọ̀ gómìnà dọ́dọ̀ àwọn chairman local government láì sí kọ́nú kọ́hàn kankan bákan náà a dúpẹ́ lọ́wọ́ ààrẹ aṣíwájú fún tirẹ́là ogún tó kún fún ìrẹsì tó fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan káàkiri orílẹ̀-èdè nàìjíríà ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ni ogun tirẹ́là ìrẹsì sọ̀kalẹ̀ sí ní ìjẹta léyìí tó yẹ kí àwọn gómìnà kan pín fún gbogbo ọmọ ìpínlẹ̀ mo wá pàsìkò yìí mo fi ń bẹ ẹ̀yin gómìnà mò ń fàsìkò yìí mo fi ń rọ ẹ̀yin gómìnà torí pé ọ̀pọ̀ nínú ẹ̀yin gómìnà gbogbo tíjọba àpapọ̀ ń ṣe tán fi ń rán yín sí wa kò dọ́dọ̀ wa o bọ́n bá ní kẹ́ ẹ pín spaghetti àwọn ẹbí yín lẹ̀ ń pín spaghetti fún tán bá ní kẹ́ ẹ pín rẹsì àwọn ọ̀rẹ́ yín lẹ̀ ń pín rẹsì fún tán bá ní kẹ́ ẹ fi nǹkan ṣọwọ́ sí wa kí ara lè dẹ̀ wá nítorí ọ̀rọ̀ oúnjẹ tó wọ́n gógó yìí àwọn alájọṣe yín nìkan lè ń fún léyìí tó kù díẹ̀ káàtó díẹ̀ nínú yín ló ń ṣe bó ṣe yẹ kó ṣe ló ń jẹ́ kí nǹkan dọ́dọ̀ àwọn mẹ̀kúnnù tẹ́ ò bá gbàgbé ọ̀rọ̀ ẹbí yìí ó ti gogò débi pé àwọn kan láwọn fẹ́ wọ́de ebi ti pa ọmọ nàìjíríà débi pé àwọn kan láwọn fẹ́ wọ́de ààrẹ aṣíwájú wa fi tírélà rẹ̀ sí ogún ó fi ránṣẹ́ sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ìjẹtata ẹ̀jẹ̀ ó dọ́dọ̀ àwọn mẹ̀kúnnù o oúnjẹ wọ̀nwọ̀n yìí ó wà fáwọn mẹ̀kúnnù ni ṣùgbọ́n àwọn olówó tán súnmọ́ yín náà lẹ tó ń pín rẹ̀ sí fún àwọn tán ní kápá àti rà rẹ̀ sí àwọn tán ní kápá àti rẹwà náà lẹ̀ ń fún nítorí ipá hàn lálájọṣe yín à ń fi àsìkò yìí bẹ̀ yín gómìnà kọ̀ọ̀kan à ń fàsìkò yìí rọ̀ yín àwọn gómìnà dáadáa náà wà nù yín tá ń ṣe bó ti tó àti bó ṣe yẹ ṣùgbọ́n wọ́n kéré ló ń kà ẹjọ́ abẹ̀yìn tírélà ogún ìrẹsì tí Tinubu nìkan fún àwọn o nítorí wípé ń jẹ ọmọ Nàìjíríà tayọ pé ẹ máa pín ìrẹsì fún àwọn tó yín nìkan bákan náà ẹ̀yin gómìnà àwọn ẹ máa ẹjọ́ ẹ fi mú fílẹ̀ kẹ́ẹ̀rí pé wọ́n pín bó ti tó àti bó ti yẹ ojoojúmọ́ ni à ń kojú ìjọba Tinubu bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ Tinubu là ń dárúkọ nítorí ipò ńlá rẹ̀ ẹ̀yin gómìnà yìí náà ẹ ṣàyéere ẹ ṣàyéere ẹ gbégbèsè rẹ̀ gbogbo ohun tí Tinubu fi ránṣẹ́ sí wa jẹ́ ó dọ́dọ̀ wa Tinubu tó fi ránṣẹ́ náà ò tó a kí ẹ fún èyí tó o ti ṣe ṣùgbọ́n tó fi kún un ò ń gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú náà ò tí ì tó ààrẹ aṣíwájú bọ́lá mọ̀dàkàbí tinubu ọ̀rọ̀ oúnjẹ yìí wá gògò there food crisis in Nigeria for crying out loud àwa abẹ aṣíwájú you need to do more your efforts are not enough There's hunger in Nigeria a lot of people are dying are dying on a daily basis because of hunger. I want to implore you, Mr. President, make sure that you do more to ensure that you fulfill your renewed hope that you promised us when we were all coming out en masse to cast our vote for you to become the 16th president of the Federal Republic of Nigeria. Abeni, Aroni, ebi kọ̀, adẹ̀rán àgbìyànjú yín kọ̀ọ̀kan àwọn ìgbìyànjú yìí ẹ fi kún ẹ dẹ̀ bá àwọn gómìnà sọ̀rọ̀ ẹ̀yin gómìnà ẹ̀yin náà ẹ bá àwọn tó wà lábẹ́ ẹ̀yin sọ̀rọ̀ àwọn ata ti lówó àwọn ata súnmọ́ yín àwọn ata ti lọ́lá náà tún gba oúnjẹ ìjọba eléyìí ò dáa eléyìí ò sún ọ abẹ̀yìn àròyìn ẹjọ́ ẹ̀pín ire ẹ̀bùre ẹ̀láàrí o fún àǹfààní àwọn olólùfẹ́ wa ṣùgbọ́n tí wọn kì í ṣe lédè wa it both ṣe ń lọ rave of the moment and our today's caption matter lies on food insecurity in Nigeria. I want to implore Mr. President, firstly, I want to thank you for your effort to have achieved the local government autonomy at the Apex Court in Nigeria. I do my heart for your effort and may God the Almighty make governance easy for you we also thank you for some measures that you have been taking concerning fixing some of our refineries and a whole lot of that. But Mr. President, I want to draw your attention to food insecurity, to food crisis in Nigeria. Because of this, a lot of people are planning to come out en masse to protest, of which I think you need to do more to play down this agitation by the Nigerian masses. I want to also thank you that you have disbursed 20 trailers of rice to every given state in Nigeria, namely Kaduna, Kano, Sokoto, Ogun, Oshun, Oyo, and so on to cushion the hunger in the land. Thank you and on behalf of Nigerians, I'm expressing my unreserved gratitude to you for that prompt action. I've done a lot of videos talking about hunger, talking about food insecurity, and that means you are heedful to the calls and to the agitation of Nigerians concerning food insecurity and other issues affecting the masses in Nigeria. On this note, I want to implore the governors in Nigeria because there are some governors that are not doing pretty well. Three to four days ago, 20 trailers of rice have been distributed to all 30 states in Nigeria. I want to employ all our governors to be God-fearing in distributing this rice to the vulnerables, to the downtrodden, because record has it that a lot of distribution of items were distributed to your families and friends, your close associates. You don't bother over the Nigerian masses that are downtrodden, which is totally unacceptable, which is cruel, which is not godly. I want to implore every governor in Nigeria to please, in the name of God, ensure that the distribution of rice shared to the people of your state that are downtrodden, not your close associates, not your family friends. We've been calling Mr. President, we've been pointing our fingers to President Bola Ahmed Tinubu because he is the president. Most of the anomalies in Nigeria will be channeled to him. He told us in Milokon, it is my turn. I want to become the president of Nigeria. I can fix Nigeria. And that's the reason why he is elected. So if he does well, we will put our weight behind him. And if he does not do well, definitely we will employ him and will remind him of his promises before he was elected as the president of the Federal Republic of Nigeria. I want to, on this note, beg all our indefatigable governors, make sure that the 20 trailers of rice assessed from the federal government is distributed the way it should so that it will cushion the effect of hunger in Nigeria. Ti a bá ní bẹ́jọ́ ṣe gùn tó ni a ò ṣe dáná ẹ̀ ó ṣe é ṣe ká a ò ní rí jù báyìí A ò wá ní lọ ká má kọrin bó ṣe ń lọ ṣùgbọ́n ká tó kọrin mò ń fàsìkò yìí bẹ̀ yín ẹ ṣíà fídíò yìí lógúnlógún kẹ́ ẹ ṣíà fídíò yìí ní ọgbọ̀n lọ́gbọ̀n nítorí pé ọlá omi yín lẹ̀jà wọn ń fi mí àti gbogbo fídíò bó ṣe ń lọ tv tẹ́ ẹ bá bá pàdé lórí ẹ̀rọ alátagbà àbí lórí ẹ̀rọ ayélujára wọn ọlọ́run kó bá wa tún nàìjíríà ṣe tó bẹ́ẹ̀ gẹ́ jù báyìí lọ fún ìṣàgbàtẹ̀rù ètò bó ṣe ń lọ àbí láti darí àwọn ayẹyẹ yín tàbí láti ṣèpolówó ọjà fún yín nítorí wípé ìpolówó ọjà ní àgúnmu òwò ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero five seven two seven eight two five two tàbí zero eight zero six five nine eight zero five double six káfìmọ̀ ṣọ̀kan kágbé láàrúgẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni káfìmọ̀ ṣọ̀kan kágbé lárugẹ káwa ó gbé kẹ́yìn ó gbé wá polówó ọjà ẹ lórí bó ṣe ń lọ ká fìmọ̀ ṣọ̀kan ká gbé e lárugẹ bó ṣe ń lọ ó lọ kò dúró ìrẹ́ náà má dúró kó má bàa pẹ́tọ̀pẹ́ omi tó dúró domi adágún òkú nǹkan ló ń gbébẹ̀ a ó tún máa pàdéra ẹ máa yọ̀ ó dàbọ̀.